kí ló ṣẹlẹ̀. àmọ́ ah, òfin bọ̀bọ̀ yìí lẹ̀. jọ torí tọ́gbọ̀n wọ̀tẹ́bà tó bá wà láàrin ṣó ń gbọ́ mi máa mú lọ́kẹ́ lọ́wọ́. àṣejọ máa tẹ̀lé lọ. Ah, olófò tó bá máa mọ̀ pé mi ní kọ́ enímọ̀ ẹ̀ṣẹ̀ ń gbá géètì báyìí sọ̀rọ̀ náà àbí ṣé màá mẹ́ àbí bàbá ẹ̀ ló máa gbá géètì báyìí. ẹ sọ fún mi bọ́nà ti rí ẹ tí ọba yìí bóyá àwọn kan wọ́n ti ń gba wèrè. ẹ máa mẹ́ kí ló ń ṣẹlẹ̀ ya máa mú ilé ní ìlú ọ̀gbọ̀n ẹ ti jẹun. kí ló ń ṣe ń fi ọmọ yìí pa mí lẹ́kún kí lè ṣe mí gan-an ó dẹ̀ dáríjì mi kó bá tiẹ̀ jẹ́ ọjọ́ kan jẹ́ kó wọ̀nyí ó pa mí lẹ́rìn má yóò pa mí lẹ́kún mọ́ this is too much i'm tired i'm tired ọlọ́run ṣàánú mi ó ti sú mi ó ti sú mi. bẹ́ẹ̀ mọ̀ sá ṣá ò jí ọlọ́pẹ́. mo serious ṣàmọ ehm, báàgì orí lórí whatsapp status ni mo ti bẹ́ẹ̀ géètì nínú welcome twenty pesos. Eh? Well, now that everything is set, ìgbà wo ló ń bọ̀ Nàìjíríà? Next eh, week, ìyẹn náà máa dà. Eh, i'm sure people will go to learn sí lẹ́rùn létí na dancing yẹn <laughs> oh that's very good well i can't wait to see you báwo rí ọkọ mi màá pè ẹ́ padà ní alẹ́ ṣe gbọ́dọ̀ all right darling i love you so much bye baby ẹ àtọ́kẹ́ wà dúró omi ẹran tí mo ní mo fẹ́ fi ṣe jọ̀lọ́ fry ìgbìdà mo ti tú bíbá mi ò rí mo ti tú bẹ́ẹ̀ mi ò rí mo ló gbé sí ṣo fẹ́ máa fọwọ́ pamọ́ ọ̀pù mọ́ra ni gbé sílẹ̀ náà ọwọ́ tó fi mú mọ̀ photography yẹn tó ń jẹ mi ni look at this gbé kinní sẹ́yìn. omi náà dà báyìí. Ah, ah, ṣé Yusuf fáwọn ajá ìlú oúnjẹ kò fún wọn lóúnjẹ so kí ló dé tó ń pariwo báyìí bóyá gbé tẹ̀lé mi lọ. Èrò Èrò Sọlá kí ni nǹkan tí mo ṣe fún ẹ gan-an tó ń dun èmi àti bàbá ẹ nínú fún ọjọ́ kan kí ni nǹkan tá a ṣe fún ẹ ó lè mọ̀ pé ò ní níwájú ò ní lẹ́yìn pẹ̀rọ ó gbogbo owó ẹ̀ fẹ́ jẹ níbo ló sì ní gbogbo eléyìí ẹ pẹ̀rọ ẹ àṣàbí mi bó ti lè jẹ́ pé ọ̀sẹ̀ kan kò dùn wá nínú wàá rí bí láyé ẹ̀ ṣe máa yí padà you have a better life why all these things why you have to change for better jọ̀ọ́ ọkọ mi ṣàánú mi àṣàbí <sighs> ọlọ́run olùgbé wa wọ́n pẹ̀lú kí n fojú sunkún ọmọ yìí àṣàbí. Mm, mo ti gbọ́ máa lẹ̀ ẹ́ máa orin máa change màlẹ̀ kí ló ń jẹ́ màlẹ̀ ẹ́ àṣàbí. mọ̀mísí mọ́dà ìyá màámi nǹkan tó ń jẹ́ màlẹ̀ nìyẹn. <laughs> ó ti kú gbogbo ẹ̀ lọ́wọ́. ọkọ mi. This place is nice but why fẹ́ ṣe bí wàá ṣe ń tẹ. Obi, má jẹ́ ntọ́ ẹ̀jẹ̀ àwọn èèyàn púpọ̀ tí mo kó máa dé. So mi ìdẹ̀fẹ́ kán wá bò ń bá àdẹ mọ́nu ilé. Ah. N kàn dé sáì pé òkè jẹ́ ìran lọ book hotel. Wọ́n ti book hotel láti two weeks o. Ah, mọ́mí. Yes now. For what? Ah, for your <laughs> rest. And um, ọ̀la, uh-huh. a ní ká tọ̀kẹ́ wa báyìí. Uh-huh. Tó bá fẹ́ ránṣẹ́. Ìfẹ́ àwọn tuntun ń jẹ oríṣiríṣi ilẹ̀ ilé mọ́mí tó wà ń bó tí a máa gbé lọ tó máa jẹ. Eh. <laughs> ṣé oúnjẹ wọn dà ń bì ni. oúnjẹ wọn dà. well i miss your cooking so and this, Domino This my eh? baby. This is one of the best hotels in the city. Ah. I'm sure you're gonna like it. My sister. Good afternoon. Thank you. Now that my daughter, you don't want the AC? Yes, ma'am. Okay, then. Mm. Oh, yeah. yeah. <laughs> Let's go. What's the name mo pè wọ́n ni? la la la Thank you. Ah, inú mi dúró wá ṣe òyìnbó mi. Ọmọ mi àtàtà, mo <laughs> ṣe ń bẹ́. Adé kọ́ máa bẹ̀. Kí ló mú dùn wá? Ọ̀gá wa ni mo ṣe èrè. Ìdè màá dìde kéré. Ilé ilé o, ilé ọmọ òkè, wọ́n kọ́ ṣe ń wò. Ó ti mú wọlé jẹun tó bá sọ̀rọ̀ mo máa fọ́ ogun ẹnu ẹ̀ sórí wa irú ilẹ̀ máa ń dójú tàwọn tó máa ń ṣe jù ẹ̀ tó bá ń gbọ́ tó bá nínú gọ́líbù gọ́gàn yáyín ni màá mú o bàbá ẹ ká máa lọ. Mr gọ́líbù fílẹ̀jọ ọ̀dẹ́sì gọ́líbù wo yẹ kí dáná sùn yá ẹ ni bàbá wèrè ó ṣe dúrẹ́sì rẹ̀ ó ṣe fáyín fọ́ ẹ̀. fẹ́ lọ ṣe kí ni mo fẹ́ lọ gbé ibo ló wà ah handbag mi ò filẹ̀ sókè kọ́ba lè jí àbí kọ́ba lè mú kan náà ẹ̀ ṣé o mọ̀ pé valuable items wà náà ẹ̀ ṣá but why, why were you so daft can't get my bag idiot. Hello. My name is Benga Adeniyi. You have to be stupid. You have all nerves and guts to come and meet me and, and, and introduce yourself. Are you, are you high? I'm, I'm sorry. I've been noticing you about three days ago, so that's why I just came to appreciate. Will you shut your mouth? What? What do you mean you've noticed me? I, I, I, Guy, will you get the hell out of my sight? Okay, it's okay, it's okay, it's okay. Just calm down. Bye! Calm down. orí ojú tèmi wọ́n wọ́n wọ́n wọ́n náà fẹ́ wá báyọ̀ sọ̀rọ̀ new south. kí ló tún ṣẹlẹ̀. kí ló ṣe orí idiot ẹni tó ní kó fẹ́ wá bá mi sọ̀rọ̀ fẹ́ kí mi kínní kan. jọ mí lójú ó dẹ̀ máa take it easy ta ló máa rí ẹ bó ṣe pretty to fine tó jọkùnrin tí ò ní fẹ́ sọ hello or hi mi ò ṣe ni kò gbà náà. irú ọ̀rọ̀ wo ni wọ́n ń sọ lẹ́nu wíwúrẹ́gbẹ̀wọ̀gbọ̀ kò fi mi lọ́rùn sílẹ̀ jàre. kọ́kọ́rọ́ mi dà báàgì náà dà Please get inside. I, I don't get it anymore. Hello. Ah. Hello. Hmm. Kí lẹ fi palẹ̀ ṣe Máìdé? Máìdé, kí ni wọ́n rò pé a tún lè ṣe? Kí ló yẹ ká ṣe tá a ti ṣe? Ẹ má bínú nǹkan tèmi rò ni mo fẹ́ sọ. Ṣé ta bá wáṣẹ́ fún pẹ̀rọ̀? Ṣé kò ní bẹ́tà báyìí? At least gbogbo jàgídíjàgan tó ń ṣe yìí bóyá ó máa dínkù. Tó bá busy, I think she will stop all this nonsense oní point oní point because èmi náà ti rò ó bẹ́ẹ̀ yẹn wọ́n tẹ̀mí ti ẹ̀ rò ó pé tó bá ríṣẹ́ kò ní lè máa ṣe jọ̀ngbọ̀n káàkiri wọn alternatively mo tún rò pé ìkọ́nà àwọn ọ̀rẹ́ mi kò máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ but mo wá rò pé ṣé pẹ̀rọ nílò bàá lójú jẹ́ níbẹ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ gbogbo ọ̀nà dẹ̀ mọ́ lóníjọ̀ngbọ̀n tẹ́lẹ̀ wọ́n ti wọ́n ti ẹ̀lẹ́ má fẹ́ gbà gan pé ah irọ́ páwọn ò nílé fún níṣẹ́ that's another thing. ọlọ́run mà ṣàánú mi lórí ọ̀rọ̀ ọmọ yìí ṣàánú mi lórí ọ̀rọ̀ pẹ̀rọ má jẹ́ ń jẹ̀bi lórí ọmọ. ọlọ́run kọ́ ló máa sọ fún pé ọlọ́run má jẹ́ kí n jẹ̀bi ìwọ gan ni problem tí ọmọ yẹn ní. díẹ̀. Láìdé you are the architect of all these problems now. how. good nǹkan tí o mold pẹ̀rọ sí ló dà yẹn ṣebí nígbà yẹn nígbà tó bẹ̀rẹ̀ wèrèwèrè mo máa ń sọ fún ẹ pé spare the rod and spoil the child. tí wọn sọ pé ẹ̀ta wá fọwọ́ ọ̀tún gbọ́mọ wí amóhùnsì ah. fáwọ́ra ṣé bó ní ah. nìyẹn sì. wo nǹkan tó dà lẹ́nu ìyàrá ṣe ọlọ́run ayẹ kò jẹ̀bi ó ti jẹ̀bi already láìdé. ọlọ́run ní jẹ́ ń jẹ̀bi sọ èmi ní gbogbo ní gbogbo ẹ̀bí ń oh my god. ṣé lọ́jọ́ bí ọmọ ẹni díẹ̀. ajọ bí ni bẹ́ẹ̀ ọmọ burúkú tìyẹ́ ẹ̀ ni ọmọ tó bá dání bàbá so nǹkan tẹ́ fẹ́ sọ nìyẹn oh ọmọ burúkú ni tìyẹ ní ṣe máa sọ nìyẹn no problem kò sí wàhálà ẹ máa ń sọ ń gbà yẹn á dàbí pé èmi mo láṣejù ó wá délẹ̀ tó ń sè ó mọ bó ṣe máa jókòó tì mí now you want my advice this is plan um, give her job tó bá dẹ̀ tún ti gbé ṣèpáàlé mẹ́ àtúnlé kúrò àwa kò màtìlẹ́ ẹ̀ lọ́nà ṣébí nǹkan tó máa rò pé ó máa di ó máa di ó máa kú àti wa ẹni bá dọ̀là ṣùgbọ́n náà nìyẹn ọlá tó ń sọ náà nílé iná. ó yé yé yé yé. tó gbé bọ̀ náà bá wa gbé bọ̀. ẹ calm down òun náà ni mò ń bá a sọ máa gbé lẹ màámi o mọ̀kọ́ tó ṣẹlẹ̀ jẹ́ sì máa gbá bọ̀ wọn lọ mo fẹ́ gbá bọ̀. <laughs> turn by turn ni na. tó bá kẹ́ ẹ̀ wà bọ́ sí. ọ̀gá ṣọṣọ wa ń ké. ó ní kẹgbẹ́ inú dákẹ́ ló ń jẹ bẹ́ẹ̀ kó ráyè. ee gbàgbọ́ lọ wẹ̀. tó bá ọjà ah, ah, wèrè yìí máa paná sìgá lójú ẹ̀ ṣóun bẹ́ẹ̀ ni. máa gbá ẹbí ya oh, ọmọ ah, ọmọ ìyá ah. wọn ń bẹ ni wọn ń bẹ ni àwọn náà fẹ́ wàhálà wọn ń bẹ ni fi wọn lẹ. ẹ fẹ́ wà wo ẹni tó ń súnmọ́ iye èèyàn mi ni àlùjọ náà mi àlùkùránì mi ni o. ìyẹn wá ń kọ ìtumọ̀ òsìn. Oh, ah. ìtumọ̀ àbí eh. ẹ má wọrí ó simple. ó ń sọ fún mi pé ìtumọ̀ ìtumọ̀ yẹn eh, ó ṣe bó kàwé àbí àbí ó ti yẹ má wọrí. tí wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ ọmọ nǹkan lọ́wọ́ ta tẹ̀ wá ikọ̀ kọ́nu yóò gbà bọ́ọ̀ yìí. láyé ah. níbi. Eh, kò ṣe ọwọ́ rí ìbílẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣó dá wèrè ni kí ló fẹ́ ṣe sọ̀rọ̀ ọ̀yẹ́ bá ti tà àbúrò ní kúrú lélẹ̀ ìsọ́kù kí ló fẹ́ ṣe. ẹ ti ẹ ìwọ kò má jẹ kó bá Dubai lọ ìwà bá aṣọ àlọ́ tó lórí ilé wa. hello ṣé o ní o gbá bọ̀ mọ́ mi bẹ́ẹ̀ ni ok òpó olówó ló gbá yẹn gan náà orí di akú ìyá láyé ẹ tálòkò lóko ni. tí bá gbá etí ìyá ẹ. ẹ wọ́n ṣe kí ni. àgbá etí ẹ. ó ń gbèdọ̀ sílẹ̀ sọfẹ́ kú ni ó jà wọlé. Ah. ó jà wọlé ó jà wọlé. wéré wéré òun tọ́kù la ìyá ẹ fẹ́ tọ́kù la sórí àlùjọ náà tẹ̀mí ọ bí ẹrẹ olódùmarè ló tán náà ẹ kò tán látara ògiri ó lọ tán láti di transformer straight ni. ẹ irúmọlẹ̀ tó ń jẹrú òòṣà tó ń jẹ ṣàwámà òkú tó ń mu kóòkì kọ́ńdọ̀mù ò ṣiṣẹ́ fún magun tó bá tí àyẹ̀ ìyá ẹ̀ máa jẹlẹ̀ ń. ṣá ìjà wèrè papọ̀ ṣé mo jọba bọ̀ tí ni àwọn bóyá stain aṣọ mi nà. wọ́n ṣe kí ni fà àwọn stain aṣọ mi nà yóò rí náà ni. wọ́n stain aṣọ ẹ̀. ọlọ́wà bàtì ya ẹ̀ jẹ́ ó ya fíìmù ẹ̀. àbúlórí burúkú lè lé oṣù. ó ya fíìmù ẹ̀. ó wa jà kí ló ń wọrí ẹ kí ló ń ṣe ìwọ yìí náà ìwọ náà wo gbogbo wọn ọkùnrin ni everyone here ìwọ nìkan ni obìnrin láàrin wọn why are you here pero why are you doing this to yourself what is your problem. ẹ eh, palẹ palẹ no be so na kò ṣe pé báyà pé mi náà fẹ́ dúró sílé náà bọ́sẹ̀ mọ̀ pé nọ́mà ilé wà bọ́rìn bọ̀dẹ̀ kì í ṣe pé bóyá mi ò fẹ́ wo tv mo tọ tv kí ni mo rí mi ògbẹ́ kọ̀ dàbí android ah, tv èmi ò lè lè máa wó máa wó kí ni mo ok fine jẹ́ kí wọ́n bá àwọn tèmi ṣeré kí wọ́n ṣe kí ni kí wọ́n ṣeré ẹ̀sìn ní mo dẹ̀ dé bí o wọ́n bá ní rárá èmi ò lè gbá bọ́ọ̀lù ah, ah. kí ló ṣẹlẹ̀ hundred wọn ò tó bẹ́ẹ̀ náà ilé kéré wọ́n kéré wọ́n kéré gan. bọ́ọ̀sì kò dé wá ṣe ju rẹ̀ lọ o ó kàn ju bọ́ọ̀ yẹn síta ni ò kò bẹ́ẹ̀ o tó bá wà bẹ́ẹ̀ ń kọ. i'm sorry. Look, I apologize on her behalf. I am very, very sorry. Dáhùn pẹ̀rọ̀. Balẹ̀. O ṣe dúró yẹn kó kọjá sínú mọ́tò. Balẹ̀ èwe mi fẹ́ gbá bọ́ọ̀lù o. Balẹ̀ mọ̀ pé ìwọ tí mo bá fẹ́ ṣe tó bá yẹ kí n ṣe mi ò nọ́mà. Orí lè máa fọ́ mi, ara lè máa ro mi, ẹ̀dọ̀ lè máa dùn mi. Four. Nine. Eh? Eight. Seven. All right, sir. tí ó bá jẹ́ pé bàbá ẹ ló bí ẹ bàbá tó dọ̀ mí sà bàbá tó bí ẹ gangan kí wọ́n tẹ̀lé e. ah màmú ah. ìgboro ìgboro ìgboro lórí ṣe.

is your problem ìwọ nìkan lẹ́nu ìwọ nìkan lánàá bí ẹ̀kọ́ àpọ̀kọ̀ jẹ kí ni wàhálà tó lọ́n sàn bẹ́ẹ̀ yẹn náà níbi tó ti ń bá what is your own what is your principal problem tell me now. mo mọ nǹkan tí máa ṣe fún ẹ. iṣẹ́ òòkọ́ ìwé òòkà ọkọ òòmù wálé. I know what to do máa fi ẹ lọkọ ni màá máa kàn mú ẹnìkan màá kàn jù ẹ sílẹ̀ nìkan you know máa fi ẹ ṣe sàrà. ẹ mú fúdà. sa come come come wá dúró sáà dúró dúró sọ yẹ. wọn ò tí ì máa rí náà. àwọn ò tí sà. ṣé o lè fẹ́. mi ì lè fi taratara fẹ́. ṣùgbọ́n. torí pé wàhálẹ̀ ti pọ̀ jù. mufu reject ẹ. àmọ́ tí n bá rí assurance. yes. tí n bá rí assurance. yes. màá lò bẹ́ẹ̀. wo wàá fẹ́ kò sí nǹkan tó máa ṣe ẹ́. yes sir. jọ má bínú ta ló fẹ́ lò bẹ́ẹ̀ ògùn ló dẹ̀ máa pàyà láyẹ̀ ẹ̀. ìbá chikiri máa sọ fẹ́mi pé máa lo èmi bẹ́ẹ̀ ògùn ló máa pa ẹ́. ṣé wọn mú ìwà lórí ìdúró ṣá palẹ̀ no vex palẹ̀ no vex. ọkọ àfẹ́sọ́nà ẹ. ẹnu tó fi sọ̀rọ̀ yẹn ajá ló máa jẹ. you still talking here. palẹ̀ tẹ́ bá máa fún mi lọ́kọ̀ kò ń ṣe léyìí tó rí bí ara rẹ léyìí ẹ pé kí ló fi àtọ̀ sí keg fifty litre. oh my god. ẹ bó ṣe rí ìnà ìwọ ah ah palẹ̀ for hand mi irú eléyìí. you're talking to your father come on. fada fada ẹ má bínú fada ẹ má bínú ilé ah, oh oh ah. ẹ wo kò tiẹ̀ sọ̀rọ̀ gan lórí ẹ ah, èmi. Ah, I am still here talking. Come. Ṣé olóòlè cope náà? Assurance yẹn náà Prepare for your wedding. Wedding? Uh, yes, wedding. Ah! Yes, sir. Ṣé eh? pé màá padà sóríire? Eh? Oríire lóríire mi o, oríire oríire lórí èmi o ẹ eh, oríire ah, eh, èmi pẹ̀rọ eh, ọlọ́run jẹ́ kólúwẹ̀ ẹ lu oṣù kan kólúwẹ̀ tó lọ tẹ́ ẹ pẹ̀rọ pẹ̀rọ. jọ́mi ló jẹ́ báwo mo máa wọ̀rọ̀ máa wọ̀rọ̀ máa pè é padà after meeting yìí hmm? ah, kí ló máa ń ṣe náà èmi àtayọ̀dé nìkan lájọ wọn bá ẹ jọ ó sì lè jówú jù ó sì lè jówú jù má worry máa wá by weekend wọ́n ti gbọ́ máa rí ìtàn kan lọ jẹ́ kí n parí meeting lọ I'll talk to you later. ọmọ orí ló máa pa àrùn lọ́wọ́ àwọn àti jọmọlójú yìí ṣá. What can I do? You can say that again. Wọ́n ṣe bó ṣe máa ń ó lè pè mí a hundred times a day. Wow. Though I enjoy it but ẹ̀kọ̀ọ̀kan eh, ah, ó máa ń choke especially tí mo bá wà meeting báyìí. Ah. ọmọ ò lẹ́kọ̀ọ́ tó kẹ́ ni o bó ṣe wáyé gan-an ó máa pẹ́ tó bá pẹ́ kó tó pè padà wíwáyé ọ̀gán mọ̀ báyìí. I know but then máa parí meeting lẹ́yìn náà ah, that reminds me báwo dẹ̀ ni pẹ̀lú fab studio àwọn shutter sense wọn kí ni nǹkan tó ń sọ. agbára Ọlọ́run Ọlọ́run máa fún aṣẹ náà ni gbogbo àgbà gbogbo àgbà wọn sọ nǹkan sọ yes wọn sọ yes wọn sọ yes wọn but madam wọn nìkan ló kù fún mi báyìí ó dẹ̀ sọ fún mi náà máa sọ yes ó yàtọ̀ ní picture quality náà láìpẹ́ gan-an ni àwọn guys ẹ̀ ṣe fún wọn. no àwọn ọmọ pé mo ti ṣe evaluation yẹn mo ti mo ti check àwọn iṣẹ́ tí wọ́n ṣe fún wọn in the past mo gbé yẹ̀wò pẹ̀lú àwọn tá ṣe in fact I feel the quality of èyí tí àwọn guys ẹ̀ yà fún wọn sìn is a lot better than àwọn kan tó ṣe fún wọn. as in o it really make sense gidi gan. so am hoping I pray I pray she approves it. of course you will. see jùmọ̀lẹ́ ti <laughs> ọmọ ìyàwó ẹ̀ ni ọjọ́ gbé kọ́ ìyàwó ẹ̀ ọjọ́ máa wà ní o. Oh, lóye ọ̀rẹ́ mi. ó hmm. ti tó wàá máa lọ oh, oh. wàá máa lọ ọ̀gá mi ò ní pẹ́ dé. mufu kango mufu <laughs> mufu ah, ah, ikú wọlé ahoro bánsá <laughs> òfò ọ̀sán mẹ́rin tí ò ní nǹkan. alábí òkú méjì ah, ọlọ́run mufu. ṣé wàá nìkan fẹnu gbá ni wọlé òfin mi nìkan sọ àmàlà lọ́wọ́ òfò ni. fẹnugbá fẹnugbá fẹnugbá fẹnugbá ògiri kọ́ ni ẹlẹ́gbẹ̀ẹ́ ni bẹ̀rẹ̀ sí ní hẹ́ẹ̀dì ẹ̀ kó máa fẹnugbá. mufu ọlọ́run gbọ́dọ̀ mi lójú kó o lè mufu bẹ́ẹ̀ yẹn bá tí ọbẹ̀ ojú kan ló dùn sí o lè mufu Ah, ah, ah. pé yóò wà sọ́dọ̀ yìí o ò ní rí kankan sọ kò ní káàkan mọ́ lọ́wọ́ ọjọ́ yóò ṣẹlẹ̀ rí láéláé. báwo ló ṣe ń ṣe báyìí ṣé o gbowó yorùbá ni wọ́n ní ọmọ oko tó bá fẹ́ jẹ bread, àkọ́kọ́ sẹ́ǹdì iṣu sílé náà ni. mo fún èèyàn ò lè lé ọkọ kan ọmọ kan náà kó o ní rí ibìkan sá pamọ́ sí yẹn rọ ni. òríjìnà àwọn ni ó láwọn bí ìwèrè ni. èmi láwọn ṣòro ohun tó dífá fún wọ tó o fi rówó fún mi òun náà ló dífá fún mi náà tí mi ò fi rí nǹkan fún ẹ mọ́fùmọ́fù mọ́fù kángọ̀ bẹ́ẹ̀ lè tiẹ̀ rí eh, mọ́fù kí má tiẹ̀ fọ̀rọ̀ lè sọ̀rọ̀ bóòlù rọ ọmọ ọ̀gá rẹ̀. kí ló ṣe ọmọ ọ̀gá mi. Ah, mọ́fù ṣé o fẹ́ sọ pé ọmọ pé ọmọ ẹ̀ ń bá àwọn òbí rẹ̀ nu jẹ́ ojoojúmọ́ báyìí ló ń gbomi jẹ lójú wọn. àdúrà gan mò ń gbà fún pé ọlọ́run tó dáa o tó ṣẹ̀dá àwàlẹ́ ayé kó bá mi yí padà kó ṣàn. tó bá sọ àdúrà yẹn délẹ̀ màá nú ẹ̀ bàjẹ́. mo dára. wo jẹ́ sọ fún ẹ ọlọ́run ò ní jẹ́ kára ẹ̀ ya kí ló dé. ẹlẹ́dàá mi ò ní jẹ́ ká rẹ̀ bó ṣe máa bá kú nìyẹn o. ẹ. amúnijẹ amúni ọlọ́pàá èwo ni kò ní bọ́ọ̀nù èwo ni tèpè tó fi kú. túmọ̀ pé fúnra rẹ ọ̀gá ló pè mí pé mo fi kángọ̀ o mo ti bá madam sọ̀rọ̀ o ẹ̀hún látijọ́ tí mo ti délé ayé mi o mi ò tí ì rẹni tó síngbọnlẹ̀ báyìí rí mi ì rẹni tó fáìn báyìí. irọ́ ni. sórí mi bí n ṣe rí ni ọ̀gá kó mi jẹ bàjẹ́. irọ́ ni o ọ̀gá rẹ sọ bẹ́ẹ̀. Ah, ah ṣèyìn ṣẹranko fúlàní kọsẹ̀ ẹ̀jẹ̀ yọmí tara ṣe ń wà rọrùn. ó gẹ ẹ̀dọ́ ọmọ làárọ̀ òpin o ìwọ ọmú fún kángọ̀ ah, ojú ọ̀gá rẹ̀ gùn ríran àti pé sọ̀rọ̀ pé ayé tó ń jẹ̀mí lẹ́yìn kí n máa jẹ torí mo mú ọ wá bígbà tó ń sùn tó ń jẹ tó ń níyà tó ń ṣe. Ah, ah, lóye ó láìkí owó gan o kí lè tó láìkí owó báyìí. ìwọ ò láìkí owó ló ti yàn níyàn àbáwá lọ́nà lọ wá ṣe géètì láàrin àbí wálé mi láìkí owó wò ó má jẹ́ ń tàn ó mú fún mú fún ọmọ ò lè fi ọ. kò lè fẹ́ mi kò lè fi ọ. kò lè fẹ́ mi. Mm tó bá ti fẹ́ kò lọ ṣé yọ wà ṣé yọ fọ́ bọ̀. bọ́tà sẹ́wà mọ̀ tì mí ni lórí ọ̀rọ̀ obìnrin. bọ́tà bọ́tà. Ah, yeah, you see what I'm talking about. That's cute. Yeah, I'm cute. That's why you love me and all that. No, <laughs> look at this one. I'm beautiful, uh, but mo fine ju gbogbo wọn lọ now nínú gbogbo picture to ti fi hàn Yeah, more admit. Besides, what do you expect from a lady now? You guys. No, o bá gbé sí mi stupid gọ̀ṣ torí n stupid, ṣé n stupid, Which man should be open òpò ní báyìí, o ṣe máa ṣe How many times have I told you to serve me drinks with tray? Eh? kí ló fẹ́ ṣe àní ò gbọ́ bí ò lọ́pọ̀lọ́ ò lọ́pọ̀lọ́ ò lọ́pọ̀lọ́ get out wá fún ẹ̀fọ́tí lọ́mú tíwẹ̀ wá fún mi. God very daft. jọmi lójú ọ hmm? máa ní sùúrù obìnrin máa ní sùúrù ni. mo mọ̀ correct ni but in your í mọ̀ nǹkan tán tó be correct it is expected in people from the breeding space so that wọ́n lè fi time yẹn kó lè fi make correction but oh, fún láyè ọkàn you know back and forth. Labi this is not the first the second the third the fourth the fifth time to mo ti correct ẹ. ah ah I mean are people daft in this part of the world. And we are both in this part of the world. Mm. I'm pissed. <laughs> <laughs> okay, okay. ma bino, bínú. Mm-hmm. Má bino. She won't kì í mistake me? No. I'm perfect. Uh-huh. Miss Perfect. Mm-hmm. Okay, I hear that. Anyways, let's do what we gotta do. Do what? Let's do what we're doing, Joe. What are we doing? Pictures? Oh, Joe. Geo change. I don't know. Um, I don't know if you can probably join me in my car so that you can lead me to the Vincent Street. You look scared. Come on. You don't have to be scared. Olavi is my name. That okay? my name. It's okay. Pleased to meet you. Yeah. Thank you. Owolabi, or what do you call your name again? You're very correct. Owolabi. Okay, this is Vincent Street at the bay. So, where could we need to worry? Okay, good. Um, thank you so much. I really appreciate it. You smoke? Yeah, I smoke. You do too? Yes. Ah. Funny, that is the exact brand, Mom. Are you for real? Then let me give you a stick then. <laughs> yeah, for what sure. You're very funny. Wow, you smoke? Yes, I do. Okay. Right, right, right. Yeah. <laughs> so what's up? Yeah. Much. You look beautiful. Thank you. So can you just tell me more about you? my goodness labi stop stop mo ò ráyè gbogbo nǹkan tó ń try láti ṣe. Um, ohun kan <sighs> kí ni. so ọmọ ẹ̀ máa ní lórí fóònù ọkàn púpọ̀ tó ń rẹ́rìn ṣáá ó ní kí ló ṣẹlẹ̀ mo bá ní pé lọ́jọ́ bílẹ̀ lọ́la mo ṣàmì kó ṣàmẹ́rin lónú ẹ̀ ń dùn you understand tí mo ṣe dúró síbẹ̀ títí títí títí tí mo fi gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ ọmọ ẹ̀ ò mọ̀ kó wà lẹ́nu ọ̀nà o I just don't understand ọkọ rẹ̀ rìn yàn mi. ó wà lórí fóònù. yes. àrọ́ through ọ̀rẹ́. ẹ̀rín ni o kò mọ̀ tí mo fi kúrò mi kò mọ̀. you know tí o young girl máa ń sọ lórí fóònù tó ń ṣe bẹ́ẹ̀. you know. possible kò jẹ́ ọkùnrin. yes. that's to do with something romantic. exactly there's somebody. then there's somebody a guy. yes. in her life. ah jẹ́pẹ̀ ah hey. ó lè relate pẹ̀lú. Mm-hmm. romantically. exactly there hey má dúpẹ́. whoever it is me iṣẹ́ ṣe fún wa. ọkùnrin yẹn ò la máa lò hmm. láti hmm. if hmm. she loves that person indeed. yes. agbọ́rọ̀ sílẹ̀. of course. She will lọ́wọ́ ẹ̀ wàá investigate wàá try láti mọ ẹni tí ọkùnrin náà Hmm. I said, a woman, you just proud and I go about of it. Of course, I know how to do you that. Jẹ́ ká mọ ẹni náà. Àwa lò hmm. láti bá ọmọ tí wọ́n sọ̀rọ̀. Ah! Olówó orí mi. Ṣèfìní. Tó bá rí bẹ́ẹ̀, màá má Oh fọlọ́hún. Ah! Ayé wa ti dá nìyẹn. Oh, hey! At last! Ah! Dúpẹ́ o. Ọmọ mi rẹ́rìn lórí fóònù. Ẹ <laughs> a ní láti jọ. Yeah, that's good.

ìmọ̀ pé wà ń bẹ̀rùn ẹ dákun ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ yín mo fẹ́. mi ṣe stupid ni kí n rẹ lọ́wọ́ fún kí ni ìwọ tó jáde ò mọ̀ pé o máa ní ìdòwò ni. kí lélẹ̀ get this out of here. Ah, ah. ṣé ò ní làkàì ni báwo ló ṣe máa gbé báàgì sórí sórí mọ́tò fún mi ṣé fẹ́ bàá jẹ́ ni. oh shut up. disgusting, dirty, filthy looking ass thing. Please, please, please. Commissioner. Oh, well, let me, can you imagine? I just heard boom on the back of my trunk. Well, bag ò ṣe bag did tó to sórí Sorry, mọ́tò fún sorry. Mi for me. Me more ń bẹ̀ ó fẹ́ ó fẹ́ bà mọ́tò jẹ́ fún mi. Nonsense. Ìdààmú um, Wait, may I get it clearly? Ó gbé bag sórí trunk. You wá gbàdánù. Uh, hello, ṣé ojú ń dùn ẹ ni? Ṣé orin social. tó ṣẹlẹ̀ ni? kilo. Um, wọ kí ló ṣẹlẹ̀? Mo wá You wáyà yìí abẹ́ tí mo wá wá. Mo wá fẹ́ padà sábúlé wa. Mo wá ní kó oh shut your mouth. okay um, wọ́n máa wọ̀rọ̀ ẹ̀tẹ̀ it's okay it's okay i'm just. it's okay darling coffee ah, fi ṣe transport. màdàmú mm-hmm. it's okay okay good bọ̀ take care. ọwọ́lábí. yeah. what was that. what does it look like. What the hell do you mean? What does it look like? Why would you give her money? Tawalaji, what's wrong with you? I've told you countless times to try to treat people with love and affection. Why? What's so difficult in that? Oh, well, Abby, you talk about love and respect. No. So, in Katemisa, Orarin Rulo just say, right? I don't just just even forget about that. Tọ́ba jẹ́ oh delay mi sibi báyìí. I've been sitting here for over thirty minutes. If that didn't if, if you didn't keep me waiting, this this riffraff she wouldn't have done what she did. And this is all you have to say? Oh no, because ẹ̀ ṣẹ̀bẹ́ mi mo gbé wá síbi No, Ẹ ò jẹ́ mi lójú. Tó bá jẹ́ situation tí on my wà, what would you do? Oh no, làbí àbúrò be a lè ṣeré <laughs> No no no no What? How I ń Lewa? But she nítorí mo just about jọ́sí báyìí mo sọ Okay then you walk home okay? Walk home. Jamiloju. Oh, shut the hell up. What are you doing? You're not going to the mirror, right? Jamiloju. Jamiloju. Jamiloju. You better move. So, nítorí pé mi ò gbé Oh no, I'm sick and tired of this. How do I... Let me call for a car. Oh, provoke ẹ kó vibrate ẹ kó jẹ́ ká mọ̀ kó gbé e súnmọ́ àwọn àwọn àbí fún ẹ. ẹ má wàá jẹ́ kó pẹ́ ó ti yí ẹ. mo ti sọ fún ẹ àná ti lọ àbọ̀ ló dé ẹni tẹ̀ tí a bá ti pàdé máa ma bójú ẹ jẹ yìí gbogbo gọ́líbù gọ́lí gọ́lí tó ń sọ yẹn ó máa gọ̀ọ́sẹ́ lára lọ́sọ̀ yìí ó dẹ̀ máa gbà ó máa fi yẹn máa bójú ẹ̀jẹ̀ máa dọ̀tí ẹ̀ máa jẹ́mú ẹ̀ máa jojú ẹ̀ lọ́sàn-án iná ọ̀dẹ̀ kò ní kọjá ọ̀sẹ̀ orí àìpọ̀ bẹ̀ ẹ̀ ẹ̀. no gullible gọ́gọ́. ìyá yìí sì ni màmú ọ̀sẹ̀ yìí. bọ́lẹ̀ bẹ́ẹ̀ ìyá máa jẹ́ signature tẹ́mi fi ń gba document ẹ̀ ń bẹ́ẹ̀ ni. kí ló sì yẹ ẹ ṣé òun àìní ṣé òun bẹ́ẹ̀ ni ó ní kó gbé súnmọ́ ẹ tó bá gbé súnmọ́ ẹ hàn bí ẹrẹ ṣá mo jẹ́rìí ẹ̀ kó má ṣe bẹ́ẹ̀ mi fà jáde sẹ́mi bẹ́ẹ̀ mi fà ẹ̀. ee fà á balẹ̀ bó ṣe wà yìí tó bá súnmọ́ ẹ o máa ní iṣu mi ìfẹ́ mọ̀ ṣá wàláì ó máa tájẹ̀tì páìpù tó ń gbó mi lọ sínú brain yẹn tó bá ti gbà ó máa burst ó máa bá ẹ lárò ṣá mi ìfẹ́ mọ̀ ṣá eléyàwó incarnation máa mi tó ń bẹ òwojú ọmọọyàn wo ọmọ òtẹ̀wọ́ bí ògógóró náà lè ṣàpẹ̀ o if you no drink ògógóró wo mi o mi ò kọjá àbẹ́tẹ̀ mi tó bá tọ́ mi ikú ò ń pààyàn tó bá tọ́kú o ìwọ ti tọ́kú láwọn ikú lè máa kú má lọ try mi o jẹ́ kó mọ̀. màmí ẹ̀jọ̀ mo fọlọ́run bẹ̀yìn ẹ mọ kan tó ṣẹlẹ̀ ẹ kàn fún mi fòyìn pé àwọn tó wà nílé àwọn fámìlì ẹ sọ pé kó máa gbélé sílẹ̀ because èyí gangan ó máa kú sàmì fẹ́ mọ̀ ṣá. ọgbẹ́ni kò jọ kúkẹ́ ẹ ṣe làfihàn má lọ tẹ̀lé ọ̀nà má lọ tẹ̀lé. mo sọ náà mo sọ mo níta ló fún ìyá ẹ lóhùn abájọ mo ṣáà wò pé kí ló ń gbénu ìyá ẹ̀ mo rò pé kí ló ṣẹlẹ̀ wọ́n fi ẹ́ pàrokò fún mi tẹ́ bá máa fi hàn pàrokò ṣé lè ọmọ tó ń jẹ nàbí fúnlẹ̀ máa pàrokò fún mi èmi màá mú elénìyàn. ọkùnrin nígbà náà ẹ má lọ́ba tẹ̀lé ẹnu kí ló ṣiṣẹ́ ṣe bá jọ déédéé bí ni. àṣàrò. wá òdúgbò tiẹ̀ òǹdélé òǹbẹ̀bà oníwọlé nìyàn ìwọ́ba ní elénìyàn ni ó mọ̀yàn ó mọ bàdó bàdó baràn ọlámídé baràn gbogbo London ó mọyàn ó jẹ parẹ balẹ̀. ọmọ àṣẹ náà sì ni ẹ kò gbẹnu ẹ sọ̀rọ̀ ee fíìmù lèmi máa fẹ́ wò ó ti yẹ ẹ̀yin gbà tó wà lọ́wọ́ yín ẹ máa gbọ́ gbà ẹ máa gbọ́ gbòòsì ẹ máa gbọ́ gbìgbìgbì gbàgbàgbà ọ̀ká débú gbàgbàgbà lórí àgbórí yín ni ṣé òun àyè. ọ̀hánà wàá fẹ́ ẹnu ṣe ara rẹ̀. ayé ayé ayé ó yà bá mi sáré.

wọ́n ní pẹ̀lú ọjà. àwọn àtàwọn yóò àwọn àtàwọn bọ́ìsì bẹ́ẹ̀ ti jàbàjẹ́ lókè láàrin ni òkè láàrin ni. ọ̀lẹ́ ẹ gbádùn o ẹ̀yin wá kàn jókòó yàkalẹ̀ nbí ọ̀yẹ́ mọ́ pa yín ni. nígbà tẹ ni wọ́n ń jà ẹ̀yin ò lè làwọn ni. mo gbàgbé ni bóyá bẹ́ẹ̀ ń jẹ́ family house wa tẹ̀ yanu yálẹ̀ kálí mi mo gbà yín bí ní ń pa yín ni ẹ̀kan wà useless life ni ẹ gbádùn kankan. ẹ dáhùn kíá o. àwọn ọmọ ìtumọ̀ sí àwọn eléyìí. pẹ̀rọ tó fẹ́ pa mí ni ṣé o fẹ́ pa mí ni wọ́n wá rẹ fẹ́ jẹ ìwọ mọ ìfà sànú ìmá yẹn kiri wàhálà lórí ẹ kí ni gbogbo eléyìí ọlá ò sọ̀rọ̀ ní gbèrò. ẹ ẹ jọ ẹ dúró ẹ dúró máa lẹ kí ló ṣẹlẹ̀ gan. twitter ń pariwo náà ẹ ti ń pariwo jù ló lè ṣá o tó bá lè jà báyìí ní ti bp máa high tó bá ti ráì ní sí dáàdì máa tún máa náwó tó yẹ kó máa lọ sọ hospital ẹyin náà mọ̀ náà ẹ mọ̀ pé ọmọ tẹ ní gan ọmọ òun ṣọ̀lẹ̀ náà bàtà ìgọ́rí bọ̀bọ̀ ẹ̀gọ́rí kò ti balẹ̀ ah. ẹ mọ̀ náà aṣáò lè fọ́ fàdí ẹ̀ náà àtàrí àjànàkú lè mì kó ń ṣẹrù ọmọdé eléèbó ẹwà yìí nọ́mà nọ́mà ó yẹ yín gbogbo tẹ̀yìn náà ẹ mọ̀ kó máa ń lọ ni mo ní skin tó da ó máa parẹ́. Ah. ọlá owó mi ni. ẹni tó ń yọ ó ń yọ ni tó bá yọ títí ayọ̀ akọlù ẹ̀yin méjèèjì ẹ wá ṣubú ògbésù mi pẹ̀rọ̀ ó sọ fún mi sí pé ògbésù mi tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ màá ṣe é pàdé mi pé èṣù yẹn wàá kọ sílẹ̀ ìwọ má wá nǹkan tó máa ṣe má lọ wá iṣẹ́ kan kó máa ṣe ọ́ kó pè wá kó pè mí àtìyẹ́ ẹ̀ kó sọ fún ẹ pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe I give you twenty four hours if you don't do that màá lé ẹ kúrò nílé yìí I will send you back to the street ṣo fẹ́ lọ sí street go back there and remain there. abẹ́lò bàbá ilé kò lè fẹ́ràn ó láì dé ó láì nú ẹ kó sọ ọjọ́ tó bá ṣe báyìí fún mi o mo fẹ́ fi sára mo fẹ́ fi gbọ́. máa lẹ̀ iṣẹ́ èmi ẹ jọ ṣé mi sọ fún yín pé mo fẹ́ ṣiṣẹ́ ni èmi ò níṣẹ́ kankan ọmọ ká sùn ká jí ká ṣeré ká gbowó lè mi bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo ra ọ́zù mẹ́wọ̀n pé mi ṣe wà mo ò ní problem ò ní kankan pàlẹ́ tọ́lá ń mi lọ máa ṣiṣẹ́ àwọn náà lọ máa wá aṣẹ́ tèmi máa ṣe fẹ́ mi. iṣẹ́ ọ́fíìsì ló máa ṣe iṣẹ́ ọ́fíìsì mi lè ṣiṣẹ́ ọ́fíìsì kankan mọ́ mi ó mọ máa irritate mi ni kí n máa jí kí n máa tètè jí láàárọ̀ kí n lọ síbi iṣẹ́ kí n lọ bá bọ́ọ̀sì kan no no no no no èyí tó tẹ̀ máa ń bí mi lójú ni clocking in and clocking out oh no mommy no one can be the boss of me no. Hmm. jù mí I thought I mean going to do an office job will elevate your status and um, my hands, a lot. She other things. meanwhile iṣẹ́ ọ́fíìsì ọ̀gọ́ta ọ̀gọ́ta ni ó wà láàárọ̀ máa pé She understand so nísìnyí to insist pé you're not doing office work mommy o can you please tell me what kind of job you want to do now. Um, ẹ jẹ́ kí n ṣe máa rò ná. mọ́mí. olúwa jọ mí lójú. mọ́mí. o fẹ́ máa rò. ẹ jẹ́ kí n rò ó. Ah. Eh, kíkú ṣẹjú ẹ ayé ẹ ni mo kúkú wá. yes mọ́mí ah, I can't stress myself too much. o ti ṣiṣẹ́ lọ́rùn ayé ló ti wá gbó <laughs> màá dẹ̀ kó lẹ̀ mo ti gbọ́ mà. iṣẹ́bíṣẹ́ mẹ́ka fọ́ gàrí wá. Ah. what are those? I, I don't get it. ah ẹ máa wo màálẹ̀ ẹ mọ òkè ẹ jẹ́ kí n sọ ṣe ríru mẹka yẹn mechanic fọgá fọgánáìzà àríwá àríwá yà ah. mo sáà rò pé ẹ lè má láìkì yẹn náà bọ̀ ẹ trust driving mi náà tí mo bá ní bóyá kí n máa wa mọ́tò kì í ní kọ̀ǹdọ̀tọ̀ mo á rò pé bóyá kí n máa ṣiṣẹ́ gẹ́rígẹ́rí. wọ́n ní gẹ́rígẹ́rí why do you have to do all that now palẹ̀ ẹ̀ mọ́ gẹ́rígẹ́rí iṣẹ́ kọ́ máa gé orí náà ó yẹ yín òkè ẹ̀ mọ̀ kọ́ jẹ́ kí n explain it to your own level. irú orin dájú báyìí wọ́n bá wọn cut yẹn ni irú ẹ̀ tó dẹ̀ cut rìn yẹn náà ń pè ní cutter. sèmi ọ̀rẹ́ máa cut rìn lọ ẹni wí. mẹ́rọ̀ ṣé mo ní ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ló ń jọ ilé tó wá fún wa ìyá ọmọ ọ̀pá lè kalẹ̀ báyìí mo rò bóyá ó ní nǹkan tó fẹ́ nílé ìta fún ẹ o gbogbo nǹkan tó yẹ kó bí fún ọmọ pátápátá la fún ẹ mi ìdẹ̀ lọ bóyá nínú ẹbí èmi àti bàbá ọmọ tó rí báyìí wà ń bẹ̀ o kí ló tó fi ń ṣe báyìí fún mi why can't you just think of something better why bàbá tó fẹ́ sọ wá lẹ́nu ni. Ah, máa lẹ wọn ń pè ń bá bá a ah, ẹ má ṣe bí àwọn òtè náà wọn ń pè ń bá bá ẹ má ní kọ́tà ayé ìgbà yẹn ni bá bá ṣé àwọn gbogbo ẹ ti ń lọ dígítẹ má ní kọ́tà ṣó ti yẹ yẹn kò dẹ̀ sí nǹkan tó lè mí tiẹ̀ láìkí ẹ̀ lọ. ó ti wè mí láti kékeré tí mo ti máa ń tẹ̀lé dáàdì lọ tí mo ti kéré tó máa ń mú mi lọ tó máa ń lọ ń gẹrun really na èmi ò tiẹ̀ rí nǹkan tí ó wrong tó bá ní òun fẹ́ máa ṣe barbing it's, okay àbí sori inú mi tiẹ̀ dùn pé at the end of the day o pẹ̀rọ mú iṣẹ́ kan pé òun lòún fẹ́ ṣe at least I'll stop from being a street girl that she is already ọlọ́run àbáwá ṣe yẹn ó dà bẹ́ẹ̀ inú mi dùn bẹ́tẹ̀ eh, pẹ̀rọ ẹni tó bá máa ṣe iṣẹ́ ẹni iṣẹ́ láyé yìí ó ní láti kọ́ṣẹ́ o ah of course na mo mọ eh, in fact ẹ mọ kó mo tẹ̀ tí wàá mọ ibi tí mo ti máa kọ́ṣẹ́. olóhùn tí wọ́n tó máa kọ́ṣẹ́ láìdé nǹkan tó ń fẹ́ kẹ́ ṣe fèmí lélẹ̀ bá mi bá lọ síbẹ̀ iyekíye tán bá fẹ́ gbà níbẹ̀ bẹ́ẹ̀ duration tí yóò máa fi kọ́ṣẹ́ gbogbo nǹkan tó bá ṣáà máa ná wa ah, congrats ẹ wò ẹ mọ̀ ohun tẹ̀ wá láìkí balẹ̀ wọ́n láì mi ìwọ́n máa support mi o ṣàpáyé náà lè máa ń gbàdúrà pé pẹ̀rọ jẹ́ kí n wà proud of you right now balẹ̀ ẹ ti ń prouding of me already ṣóyè eyín aspa ẹ̀hẹ̀n ó yá gbà bẹ́ẹ̀ ẹ fún mi two weeks balẹ̀ màá máa kọ́ torí ilẹ̀ ẹni ìwé ẹ bá fẹ́ lọ pàtì mà irú pàtì kẹlà ẹ màá sọ dídọ́ ẹ palẹ̀ ọ̀kẹ́rẹ́ ní mọ̀nà wọ màmẹ́. Are you sure this guy is still coming? Tó bá pẹ́jù báyìí, màmá lọ́lé o. Fáìn ti ń lọ. Wo tó bá fẹ́ máa lọ́lé kó máa lọ́lé because even me at this point pẹ̀lú gbogbo lateness I, I don't think I can even go anywhere. Whoa, please. So, so, so. so. Huh? Okay, I get, I get, I totally understand. But then, my email only make a man, you know. Well, ọ̀gá mi ló dá mi dúró síbi iṣẹ́ kó ló pé mo wá kúrò níbi iṣẹ́ kí n tó lọ lé sáré lọ change kí n máa bọ̀ mí you needed to see the way I was driving mo ti pè ẹ́ several times gan wò pick. phone mi wà nílé tẹ́lẹ̀. okay in that case oh, okay you have your bag here you have your phone here then let's get going. labi bó ṣe mọ bó stupid ṣá. Ọkọ̀ wọnú léèsì, wọ́n sọ fún mi pé ó yẹ èèyàn sorry let's let's go let's do this let's. Do you know how long I've been sitting here waiting on you? Èmi tí mo ṣe ń lẹ́nu tí mo sọ fún ọ̀rẹ́ mi pé o oh, boyfriend mi máa gbọ́ wa jáde we're gonna have a good time. Wà á débi ń sẹ́wọ́n sọ̀rọ̀ yamayama lẹ́nu. Wait, Jamiloji, you called me stupid. Chocolate is our one. Really? Lójú ọ̀rẹ́, ló ń sọ̀rọ̀ sí shaka ṣàkàṣàkà báyẹn, do I deserve that? ibo ni mo ti go wrong nísìn mo ní mo bọ̀ wá pìkẹ́ and i'm forty minutes late ló lè bẹ̀sẹ̀ sọ̀rọ̀ sí mi anyhow ṣé ni mo ṣe ń gbé ẹ ni. Bọ́lábí ṣé ọ̀rọ̀ tó sọ̀rọ̀ kò sound stupid sí wọn ni wọ́n ń ṣèrè gan wọ́n sọ pé ṣòkè ń jẹ́ òkè ń gbé mi jáde tẹ́lẹ̀ ni no Labi how much do you spend. èlò ló ní ná. lẹ́nu ẹ̀. Labi bí ó ṣe ná. Eh, Labi what is this? Labi. I don't have time for all this. Get out. You're walking me out of your house. Please. Let's calm down. Who that is us? What boy now? That's your boyfriend. Hey! ẹ eh, kí ló ń ṣẹlẹ̀ ṣe tó wà òkè nísìn. yeah all thanks to you. èmi báwo. yeah <clears throat> nítorí pé ìwọ ni pẹ̀rọ̀ tó ń pẹ̀rọ̀ sáyé mi. pẹ̀rọ̀ tó ń pẹ̀rọ̀ sáyé ẹ̀ báwo ni mo ṣe ń pẹ̀rọ̀ sáyé ẹ̀. never mind um, kò lè yẹ. your girlfriend right. yeah. ẹ pick her now. no i don't want to pick her. Why? I'm not just in the mood to talk to her, so. Anyways, just on coming. Báwo ni, ṣé o ti ń cope dáadáa pẹ̀lú iṣẹ́ She kò wá stressful? Oh, she lọ normal, iṣẹ́ ń lọ normal. In fact, oh, don't go bá tẹ̀ rí àwọn nǹkan tí mò lately ah ó máa wà impressed gan mo ti ah mo ti try gan o mo ti try gan mo ti good ó dẹ̀ pé nǹkan tèmi gan fọ́ fún kí n tó máa ṣe ni ó yẹ mo ti develop interest nínú kí n máa kọ́ torí tipẹ́tipẹ́ níṣẹ́ báyìí mo ti ah mo ti good gan o má lọ wá o. Cut Rico, come on, cut Rico. What's ah. good going? <laughs> Hmm. yeah, that's always busting my head, anyways. Ẹ̀wọ̀n kí ló ń ṣẹlẹ̀ náà? Pàdé ẹ̀, oyè lábí, lábí, ọ̀ẹ́ ọmọ gbogbo ẹ̀sán ẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀ fún mi ní tó bá wà náà fún mi smoke jẹ́ kí n sáré ṣe yẹ kí n ṣe normal. no i don't have smoke but you know only one thing mo notice What dàbí pé o ti ń get addicted to smoke. ẹ gbà mí sí we talking èmi get àdì àdì sí kí ni ìwọ gọgọ bàbá ńlá àdì ìwọ ṣọfẹ má lọ máa wine mi náà. èmi ò kì í ṣe àdì mo ò ti get àdì according to you i mean i smoke anytime i want to but not every time ẹ ó tiẹ̀ mọ ọkọ tó ṣẹlẹ̀ gan yẹn mi náà láì kí n máa smoke báyẹn náà but lately o mọ ó hàn ṣe mí bíi pé kí n ó yẹ àti mo bá ti wà pẹ̀lú ẹ̀mí ò mọ̀ kí ni ẹ máa ń ginger mi ni spirit mi máa ń hide ni mo kàn máa ń lè gidi máa wò pé mo kò sáré fún mi kí n ṣe kí ni kí n ṣáná sórí ọ̀tá. But I think that makes the two of us because anytime tí èmi náà bá ti wà pẹ̀lú ẹ I just feel like smoking. Uh-oh. staring at your lips. Ọ̀gá wa ṣe fẹ́ máa kí ló ṣẹlẹ̀? má gbé yẹn o ṣé máa gbẹnu wá sẹ́nu ni. kí ni ẹ ṣé mo lè gbẹnu wá sẹ́nu ni. má gbẹnu sẹ́nu jọ. làbí kí ló ṣẹlẹ̀ kí ló dé òde ọlọ́pàá náà lọ. Um, never mind i was lost in thought. hey i was lost in thought. ọ̀gá wa má yẹ kémi tán ẹ̀ kò sí nǹkan tó wà ní ayé tó rò ó má lọ fọ o ṣorí tó bá tún wá lọ try pé òkè ìwọ fẹ́ parẹ́ o fẹ́ ṣe ìkànṣó fẹ́ gbọ́ bóyá máa rí lélẹ́yìí ọmọ tó o máa jóná gidi o tó máa jẹ̀yà láyé o máa jẹ̀yà lọ́run ni máa stop ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tó wà nù ayé tó le nà ṣórí tẹ rí ọmọ nǹkan tó ṣẹlẹ̀ kó lè mọ̀ pé pàdé ẹ̀ ti good gan mo ti bad gan mo ti mọṣẹ́ ah first learner ni mí o mọ̀ mo ò dọ́ọ̀lẹ̀ rí kó tó máa lọ jẹ́ kí n sáré lọ cut ẹ̀ nà. cut ọ̀rẹ́. ẹ nà. I don't get. ah labi, labi, kí ló ń ṣe é nà. Ah, ah kọ́ọ̀tì kọ́ọ̀tì ọmọ wẹ́ẹ̀ mo ìwà e ìkọ́ta ni mi ìwọ́ bó ìwà yìí kọ́ọ̀tì ni ẹ ṣó yẹ èmi kò máa ṣe kí ni mo máa bẹ gẹ gbogbo à ah. mo máa gé orí ẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ náà kí n fún ẹ ní bàbá àwọn à. ọmọ ẹ kọ sórí kọ. sórí ọmọ kan wo bí ìwọ ló ń fà ọ alọ́ máa gbéṣẹ́ fáwọn òtè worú gburu tó ṣe fún ẹ nísìbọ̀ ibẹ̀ kọ́ọ̀tì yẹn kọ́ọ̀tì yẹn wọn ò ṣe mọ́ ayé ò ṣe kọ́ọ̀tì single mọ́ kọ́ọ̀tì dọ́bù ni wọ́n máa gbélẹ́gbẹ̀ẹ́ báyìí gbélẹ́gbẹ̀ẹ́ báyìí ọmọ tó ọgọ́ bá ń lọ gọ̀ wá múra ìwọ̀n máa ṣe tó àlè tó a lè wọ́n máa ṣe fún. wait wait come think of it ṣé ó ti good tó báyìí ni. ah ṣé o morúkọ mi nísìn ni màmú kọta mò ń kọ́ tẹ́ ní tì. màmú ẹ má lọ sọ mí dàbí jà o. babe babe. Ah, kí ló dé látàárọ̀ kí ló mú. ìwé eh, ìdè ojúṣe wa ń kọ ẹ báyìí mo ṣáà ti ṣetán já máa lọ. tó o bá ti tẹ̀lé mi lẹ́nu ìwé ráyè lọ́la mo ṣe ń tẹ̀sán bẹ̀rẹ̀ ẹ ní sùúrù. jọ mi baby. kú ni ọkọ mi. mummy. báwo ni ọkọ mi. fine ma how are you. kú ni ah báwo. àwọn fẹ́ sáré dé salon. salon again. yes mummy. well ẹ yá lọ kẹ́dé. all right mummy i'll see you. àmì ah, máa dáná oúnjẹ ilé fún kí ló ló fẹ́ kí n sìn. i want me anything. sure yes mom. Alright, darling. love you jalo jalo. ó dàrú. Hello. lọ. Ah. kò jẹ́ kó rẹ̀ dúró kí n bá kọ́ tẹ̀ báyìí ò gbà kò dẹ̀ yẹ kó máa lọ bẹ́ẹ̀. ó yẹ kó máa máa gẹ gbogbo ẹ̀ kí n máa gé orí ẹ̀ kí n máa bá kọ́ tẹ̀. ìwọ ọba ìwà yìí mo ti bẹ kọ́ọ̀tì pátì ọ̀rẹ́ inú yẹ kó máa ṣe kí ni kó máa kọ́ọ̀tì pátì náà. ó máa kọ́ọ̀tì ó máa kọ́ọ̀tì ẹ̀ kò ṣe ni because I need important meeting láti lọ. àfà má yàrá dà jẹ́ ah ah gbogbo ibà ya pàtàkì gbogbo mi ṣe tèmi náà nà. o ah. ti dé bóyá màmá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó kó ṣubú náà tẹ̀lé blablabla ṣé o fẹ́ ka late fún àpò nígbà tá à ń lọ fún ni. òjòwú ni ẹ kí ló ṣẹlẹ̀ ah, ah. kó wá kó bá gbórí ẹ̀ síbẹ̀ kó dẹ̀ bá kọ̀ tẹ̀ kò sí nǹkan tó lé ń bẹ̀ màmú o. ẹ bàbá o. Eh, oh, so this is what you're up to. This is the reason why you're not picking up my calls. Chill, chill. It's not what you think. Wait, just chill. It's not what you think, babe. Please, it's not what you think. Hey, why? So you, you, you what you think? Chill, chill. I should chill. Oh, no, no, I, I, I don't have any words with you. No, you want, you want tomboy? hope the ṣe dress oh, oh, oh, oh! hope to ṣe rí no labi nítorí kíni burúkú yìí why not ṣe stupid ṣá òyìnbó ló pè mí ni ó yá wèrè ni wàláì tó bá tún sọ̀rọ̀ lẹ́tọ̀ jẹ́ kí n sọ tẹnu mi o tó bá tún sọ̀rọ̀ wàláì máa gbé etí ẹ máa gbé etí ẹ yá gbọ́n lẹ. stop ṣe bẹ́ẹ̀ ṣó ń bẹ ni káwọ́ sílẹ̀ wàá gbé etí ta ni. máa gbé etí ẹ. wàá gbé etí ta ni hundred ẹ ò tó bẹ́ẹ̀. ìjẹ́ ìkànnì kan ní kẹ́ tó hundred ẹ tó bẹ́ẹ̀ o. wá ṣe kí ni. Hello. Ah, Ṣìkẹ́mi kí ló ń pa ẹlẹ́kún? Ọmọ mi!

nurse ẹ jọ ẹ jọ kí ló ń ṣẹlẹ̀ náà wọ́n á fà. ẹ jókòó wọn àwọn kì wọ́n sí àtẹ̀ǹtì wọn. ẹ wá ẹ kò máa sọ pé kí n jókòó. bọ̀ ẹ ní sọ̀rọ̀ ẹwà ẹwà á ò fà kí ló ń tó talk to me. wọ́n kì wọ́n sí àtẹ̀ǹtì wọn lọ́wọ́ mi ọmọ mi dà. ó wà ní wọ́ọ̀dù àwọn dókítà àti nọ́ọ̀sì wọ́n wà tẹ́ǹtì lọ́wọ́. báwo a ni. wọ́n ló máa wà ókè wọ́n ló máa wà ókè wọ́n ń bọ̀ ń sìn. ṣìkẹ́ mi ṣàlàyé fún mi báwo lè ṣe ṣe ah, báwo lè ṣe ṣe. ẹ wo bá ṣe dé ah! salon awárí owó làbí pẹ̀lú one other lady ni jọmọlójú bá bọ́lẹ̀ bọ́ọ̀kan ní little argument bó ṣe ti jọmọlójú ṣubú. yẹ́ẹ̀ kúláyé mi kò dé dáhùn láti máa yẹ láti gbé wá sọ́sì mo sọ̀rọ̀ láti ìgbà yìí. mo sọ̀rọ̀ máa gbọ́ wá sọ̀rọ̀ fún ọ̀pọ̀ àjọ pé débi. yé. mi ò mọ̀ pé lédi yẹn máa lè sọ báyìí. ẹ nọ́ọ̀sì kí lè wí kí lè lọ ṣàwọn mi yẹ ẹ ṣe dọ́tọ̀ yìí náà dọ́tọ̀ náà mo sí ìkọ̀ ọkọ̀ kẹ. kò sí ìkọ̀kọ̀ tó ṣe wọ́n. ó gbọ́dọ̀ ti kú. kú ọmọ nípa ìtàlẹ̀ ọlọ́run mọ ibi tí wèrè ti ń bọ̀ báyìí sí tó sáré wọlé. don't tell me what i know about you what is your problem what exactly is your problem kí ni nǹkan tó fẹ́ in life tí èmi àti màmá ẹ̀ tá a ti ṣe fún ẹ kọ́lọ́ ń ṣàbẹ̀ ni o kọ́lọ́ ń ṣe ọmọ tí o fọ́ lórí yẹn kí nǹkan kan máa ṣe tí anything bá lè ṣe fúnra mi báyìí máa fi ẹbí ọlọ́pàá ah, ah. ẹ máa mú lọ ah, ẹ lọ àdá di ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ṣọpọ ó ti ṣàlàyé ara ẹ̀ náà èmi ò ní fọ fọ ojú sọkọ ọmọ ọmọ ọmọ mi ò ní ṣẹ̀wọ̀n àpàtẹ́wọ̀. kání talajẹ gẹgẹ. ìdá. bẹ́ẹ̀ láwájú láti bo oh, jésù. ẹ lè má mì mí èmi lọ̀gá pẹ̀rọ ọ̀dọ̀ mi ló ti ń kọ́ṣẹ́ ọ̀gá ni mo fẹ́ rí. àtọ̀gá àti madam wọ́n wà nulẹ̀. màlẹ̀ màlẹ̀ má fọ̀ gbogbo nǹkan tí pàlẹ́ ń sọ ẹ̀wọ̀n ò pé wọ́n lè ṣe é èmi náà mò ń ṣọ̀tẹ̀ nàrẹ́ ìgbà mọ̀ká wọn máa wò mí àmà pé àmà mọ́ òkè lóde mi ò ń fọ̀ ó yẹ eyín eléníyàn kẹ́rẹ̀ máa wò kó ń ṣe mí náà nà ọmọ yẹn olófò nù ó dẹ̀ bá mi sọ payá ló ń ṣe bí òyìnbó kò èmi lè jẹ́ kó wọn kọ́ ọmọ wá èmi ò gbọ́ payá omi ò mọ̀ rí ó dẹ̀ fẹ́ máa bá mi lé ọwọ́ ọjà mo dẹ̀ mú rẹ̀ tì tó bá dẹ̀ gbàbẹ̀ lọ́nà ó lọ nìyẹn ah, ẹ lè kọ́ àṣẹ wa. ẹ wọlé lọ bí ọkọ bí madam. ẹ jẹ ká lọ tí anything bá bù máa yẹrí báyìí má dẹ̀bi ìyá rẹ̀ ọmọ rẹ̀ kó wọn kọ́ máa kó wọn dànù nonsense okay dán mi ṣé akékeré owó fúlù la fẹ́ sọ? yes sir. good afternoon gentlemen this work now I do for you. my name is biodun from alati catholic station. police. mr tunde kí ló ṣẹlẹ̀. madam wàhálà wa wàhálà wa síbọ̀sí kan ọmọ yín ti dáràn. òun náà là ń bá sọ kó tó dípẹ́ wọlé ń sìn. Ah, ọlọ́wọ́ yẹ́ẹ̀ mo ti dáràn kí n ṣe àbáyé náà ní dáadé ẹ jáde bọ́dí ẹ jáde kú. officer please òun náà ni à ń bá wí lọ́wọ́ ẹ̀. It's a thing we can settle later. ṣe a lè settle báyìí nígbà tá a bá dé àgọ́ wa àmọ́ lọ settle. ẹ wo sir ẹ jẹ́ àjọ òun because èmi gan ti ń wà nínú problem sir. ọmọ mi yà kú àdìmọ̀ kú. madam ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fi bẹ̀ shut up you can't just be talking to us anyhow owó náà là ń báwí fún lọ́wọ́ ṣe yóò please take it easy. Emmanuel láìwọlá ọláòṣèbí kan. Fọláṣadé try láti understand me ìwọ náà wo condition àwọn méjèèjì ń sí life tá à ń gbé gan-an kò sówó kò sí kankan ní olówó àwọn méjèèjì. ọlá ṣó fẹ́ gbọ́. bí ètò ìwọ náà try láti understand me ẹ eh, ìwọ náà wo ní ti báyìí àti ti hundred level mo ti ń ṣe oyún bọ̀ wá fún ẹ ó ti di ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo ti ṣe oyún fún ẹ now mi ti three hundred level now ìwọ náà dẹ̀ ti wà ní final year ó dẹ̀ try to understand mi ọ̀la now try to understand mi moreover ọmọ tó ń bọ̀ àṣàyè náà òun náà máa mú nǹkan tó máa jẹ dání. Ah, irú ọ̀rọ̀ wo nìyẹn níbo ló ti gbé ọmọ tó ó gbóúnjẹ wá sílé ayé rí eh, kú dáná o ṣòrí mo promise ẹ ọlọ́run ṣòrí after ilé ìta bá ti ṣe àníṣe eh, mi mọ̀ ọlọ́run. so o tún yìí sísè pé kí n lọ ṣe oyún yàgbé. lẹ́yìn ilé ọ̀sìn mi mọ̀. Ah. Ah. Ah. Oh. Oh. Oh. ṣé orí ẹ̀kọ́ tó ń pè mí nínú kíláàsì mi wà lẹ́ṣọ̀ ilẹ̀ yìí burú gan tó bá rí mi pé mò ń ṣe kọ wàhálà tó kí ló sọ tó ṣẹlẹ̀. mo ń fi bákanbákan láàárọ̀ yìí so mo wá lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Diola tó ń ṣe nọ́ọ̀sì yẹn ìgbà oh. tí mo ṣàdọ́dọ̀ ẹ̀ mo kọ̀ǹpé mi ń ṣe mí fún Diola ah, ó ń try láti sọ̀rọ̀ náà ó ń try láti. ẹ̀ eh, fi sọ̀rọ̀ náà nìyẹn ó dàbọ̀ ń sọ fún mi pé mo tún ti lóyún. bọ ó yìí sọ fún mi ní few days ago pé òun ṣe menstruation ẹ lọ́wọ́ náà. nǹkan tó yẹ mí náà lẹ́nu nìyẹn. Ah, kí ló yà ẹ́ lẹ́nu ṣé ò wá òkè ṣá. wá ṣé ẹlẹ́dẹ̀ nìwọ ni wọ́n ń fọ ọkàn ẹ̀ ni tí èèmà ti ọ̀rá fọ ọkàn ẹ̀ báyìí ó ti lóyún láì kí ṣe ẹlẹ́dẹ̀ wá wá wá bí wàá ṣe lọ get rid of this shit mo rí sí gbogbo rọ́bìṣì lè nà ó kí n problem ẹ ok ooo torí pé mo ti sọ fún ẹ pé no more abortion àbí ó ti believe kò lè fi oyún òṣì kan dè mí mọ́lẹ̀ ah. ó dà kó rí ẹ̀ ò pé ó ah. oh, wà all right ah, ẹlẹ́dẹ́ òṣì kò bó ṣe rí. ọlá ọlá náà ọlá wo mi lè ṣe oyún kankan o mi tẹ̀lé iye oyún kankan mọ́ because èyí mo ṣe the last time gẹ́gẹ́ mo mọ̀ nǹkan tójú mi rí ó tún wá ní kí n lọ yọ oyún again mi lè yọ oyún o. ayé mi tẹ́bí bá mi. Yeah. Ah. Ah, Ọlá. Òbí báwo ni ṣe wà? Mi wà okay, ìgbà ọlọ́dẹ. Kò pẹ́ tí mo dé sí níbo ló wà tẹ́lẹ̀. Ẹ mi wà ní backyard mi lọ kó àwọn aṣọ tí mo fọ ni. Oh, ṣé tí wàá gbẹ? Ah, o ti gbẹ na. Oh, okay, mm. but babe kí lè tó ṣe báyìí fún mi? Kí nǹkan tí mo ṣe? Mo fi áàpù mẹ́ta sílẹ̀, ó dẹ̀ jẹ méjì, tó dẹ̀ mọ̀ pé tí mo fẹ́ wá jẹ tí n bá ti dé ní ikú dànà o. Má bínú, mo kàn feel like pé kí n jẹ náà nígbà tébi ń pa mí. Má bínú. Eh? ṣé torí apu náà dẹ̀ ló wá ṣe bójú jẹ́ báyìí tó bá fẹ́ jẹ apu ẹ̀ jẹ́ ká lọ sí ilé kí ló fún ẹ. Eh? <laughs> irọ́ o etí mo jẹ́ ń gbà yẹn ṣùgbọ́n pé kò tí ì tán lẹ́ǹsìn àràrà mo jẹ o ẹ eh? hmm. kí n tún jẹ hmm. mọ ilé yìí. irọ́ ni wàá jẹ wàá jẹ. iṣẹ́ tẹ́ bá rọ́kọ̀ ṣóun ni kò ń jẹ́ mo ní bá rọ́kọ̀ ṣóun ní kò ń jẹ́. ogun ni ah. ṣì ní mú un ah. ìpè hmm. ṣì ní hmm. ìjà. Hmm. Ah. kí lè lè kí ló ṣẹlẹ̀ ọlájọ ọlájọ ṣàánú mi ọlájọ wọ́n ló ṣe báyìí fún mi. kí ni yẹn mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀. ọ̀nà ọ̀nà ọ̀nà. I wish he help him. ọ̀nà jù ọ̀nà jù ah! ọ̀nà ah! ah! ṣàánú mi ọ̀nà ládùúgbò gbogbo orí tí mo ti ṣe fún ẹ ó dé fi sílẹ̀ ó máa lọ. ààrẹ ah! ah! ah! tó yóò dá o àti àwọn ọlọ́kọ ni àti àwọn ọlọ́kọ ni jáde àgbọn àti mi bá mi yá. Madam. Silence everyone! Madam. Silence! Lie you! Mess my youthful life! ò bá jẹ́ pé grace of God mo ní ọmọ ẹyọ kọ mi ìbá má lọ ọmọ láì mi ìbá tiẹ̀ ti kú ọmọ tí wọ́n wá bí wọ́n pa ọmọ ẹyọ kọ yẹn. I will end your generation. Ah! jọmí lójú. Dá. Kí ló ṣẹlẹ̀? Bá ṣe wà ní ìgbòho Smith àti ẹ̀mí wá sọ fún nọ́ọ̀sì pípọ̀ náà ọkùnrin náà kí wọ́n bá wọn rẹ̀. Ẹ má wọ̀rẹ́ fún wọn. Madam. Ẹ mọ̀ kò tó ṣe, wọ́n mọ̀ wọ́n ókè if you wan lè ṣáàjò kan thank you so much. jọmílójú ah ti dẹ́rù bà mí báwo ni kí ló ṣẹlẹ̀ fáwọn mo ṣe débi. má má ṣàlàyé bí tẹ̀ ń fẹ́ lítà right now tèmi láti kọ́kọ́ relax ni ṣùgbọ́n. mọ́mí mi kọ́ mo fẹ́ rí mu. um, My my explain fún ẹ later wo mẹ́wàá ti ṣẹlẹ̀ o a lot has happened but má worry tó bá ti wà ókè a máa ṣàlàyé everything fún ẹ ṣùgbọ́n o ní láti relax lọ́sẹ̀. oyè yé yé Oh yeah. ṣá ò jí ọlọ́pẹ. ìgboro ń kí màmá sínú wa sí sínú wa ta ni ó gbẹ́ná wojú ẹkùn láì ṣàwọ̀ o.